Eke hallelujah. Shout hallelujah. Eke hallelujah. Shout hallelujah. Mo kí wa káàbọ̀ sínú wákàtí ìtúsílẹ̀ Yorùbá prayer line. I welcome us to Hour of Deliverance Yorùbá prayer line. Ìyá tó tẹ̀síwájú ẹ ká lọ gbàdúrà. Before we continue, let us pray. Ní orúkọ Jésù. In the name of Jesus. Ní orúkọ ńlá Jésù Kristi. By the name of Jesus ọmọ ọlọ́run a gbé ọ̀gá ní àṣálẹ̀ yìí. son of God we exalt you tonight. a tún ní oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí láti wá sí iwájú rẹ. we received the grace once again to come before you. jésù ọmọ ọlọ́run gba ọpẹ́ wa. jesus the son of God accept our thanks. ẹ̀mí mímọ́ ẹ ìyìn wa. holy spirit accept our praises. à ń lọ nínú iṣẹ́ ìránṣẹ́ ti àṣálẹ̀ yìí proceeding in tonight's ministration. olúwa jẹ́ owó agbára rẹ. àmín. lord manifest your power. ọmọ ọlọ́run ẹ jẹ́ owó agbára yín. àmín. lord manifest your power. ògo ni fún orúkọ rẹ o. glory be to your name. jésù olúwa wa. jesus name àmín. we have prayed. ìyá tó tẹ̀síwájú ẹ jẹ́ á lọ yin ọba àwọn ọba. before we continue let us praise the king of kings. yálọ forin dúpẹ́ lọ́wọ́ rẹ. let us appreciate him. ọba tá a kò lè rọ̀ lóye yìí. Alagbara tá kò lè ṣẹ́gun ní. ìjọba rẹ dùn mọ́ mi yé o máa jọba lọ. ọba tá kò lè rọ̀ lóyè alágbára ta kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀.

Jésù Jésù gbọ́ ah, àdúrà. acceptable. Okay, hallelujah. Shout hallelujah. hallelujah. Ta ni wọ́n tún gbé o? Bí kò ṣe é. ọlọ́run ó ṣe fún àánú rẹ tí mo máa tún rí gbà lẹ́ẹ̀kan sí nínú ìpàdé yìí. Lord, I thank you for your mercy which I will receive once again in this program. o ṣe torí pé ó fi ọwọ́ agbára rẹ dá sí ọ̀rọ̀ mi. Thank you because you will by your mighty hand intervene in my matter. o ṣe torí màá rí àánú gbà lẹ́ẹ̀kan sí. Thank you because I will receive mercy once again. Go on I begin to appreciate God. In the name of Jesus, my Father, Lord, I thank you because I will receive your your mercy once again. Thank you, Lord, for your mighty hands, which will be stretched once again into my life. Lord, accept my thanks, accept my praises. Glory be to your name. In Jesus' mighty name we have prayed. I'd like you to quickly pray these three prayers. Call the name of Jesus once. You say, My goodness, my miracle àṣeyọrí mi. and my success. tó ṣẹ́kù sínú oṣù yìí. that is left in this month. olúwa kí oṣù yìí ó tó parí. Lord before the close of this month. olúwa fi mi lọ́wọ́. Lord hand them over to me. ẹ gbàdúrà bẹ́ẹ̀. open your mouth and pray. in the name of Jesus my father my good yes. ìyanu mi. my miracles. àṣeyọrí mi. my success. tó ṣẹ́kù sínú oṣù yìí. that is left in this month. kí oṣù yìí ó tó wá sí ìparí. before the close of this month. olúwa fi lé mi lọ́wọ́. Lord release it to me. olúwa fi lé mi lọ́wọ́. Lord release it to me. olúwa fi lé mi lọ́wọ́. Lord release it to me. ire mi. my goodness. ìyanu mi. my miracles. àṣeyọrí mi. my success. tó ṣẹ́kù sínú oṣù yìí. left in this month. ọlọ́run àánú o. o oh, God of mercy. ẹ fi lé mi lọ́wọ́. release it to me. ẹ fi lé mi lọ́wọ́. release it to me. gbọ́ àdúrà. yà á pray. Jésù olúwa wa. in Jesus name we pray. mo lè sọ fún ẹ pé oṣù yóò tí ì lọ. I can tell you that this month is not over. láàárín àwọn ọjọ́ díẹ̀ tó kù yẹn. within the few days left in this month. ìyanu sì lè ṣẹlẹ̀. miracles can still happen. mo fẹ́ kó tún àdúrà yẹn gbà. I want you to repeat that prayer. wàá pe Jésù lẹ́ẹ̀kan. you call the name of Jesus wàá ní ọlọ́run ìyanu o. you say oh miracle working God. ìyanu mi. my miracle. ire mi. my goodness. àṣeyọrí mi. my success. tó ṣẹ́kù sínú oṣù kẹfà. fà that is left in this month of June. kí oṣù yìí ó tó parí. before the close of this month. lé mi lọ́wọ́. Lord release it to me. bẹ́ẹ̀. in the name of Jesus. bàbá mi o ire mi my goodness my miracles àṣeyọrí mi ó ṣẹ́kù sínú oṣù kẹfà yìí olúwa filé mi lọ́wọ́ filé mi lọ́wọ́ filé mi lọ́wọ́ filé mi lọ́wọ́ filé mi lọ́wọ́ filé mi lọ́wọ́ filé mi lọ́wọ́ filé mi lọ́wọ́ bọ́ àdúrà. Jésù Olúwa In Jesus name we pray. Ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Call the name of Jesus once. Wà ní bàbá mi o. You say my father. Láàárín ọjọ́ díẹ̀ tó kù kí oṣù yìí parí. With the few days left for this month to be over. Láàárín wákàtí díẹ̀. With the few hours left. Àti láàárín ọjọ́ díẹ̀. And within a few days. Olúwa má jẹ́ ń gba lẹ́tà ìbànújẹ́. Lord, don't let me receive a letter of sorrow. Má jẹ́ kí ìbànújẹ́ wọlé mi wá. Do not allow sorrow in my household. Ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ oṣù yìí. I have started this month with joy. Jẹ́ ń fayọ̀ parí ẹ̀. Let me end it with joy gbàdúrà bẹ́ẹ̀ ó sọ Jésù bàbá mi ò olúwa láàrin ìṣẹ́jú díẹ̀ wákàtí díẹ̀ ọjọ́ díẹ̀ tó kù sí oṣù yìí parí olúwa oh, má jẹ́ lẹ́tà ìbànújẹ́. má jẹ́ kí ìbànújẹ́ yalé mi. ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ oṣù yìí. jẹ́ fi ayọ̀ parí rẹ̀. ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ oṣù yìí. jẹ́ fi ayọ̀ parí rẹ̀. Jésù Olúwa wa. Mo sọ ní orúkọ Olúwa. Ọ̀rọ̀ rẹ̀ wípé. His Ìró ayọ̀. The of Àti ìṣẹ́gun. Ń bẹ lágbàlá àwọn olóòtú. olódodo. is heard in the tabernacle of the righteous. nítorí náà so therefore láàrin ọjọ́ díẹ̀ within the few days left wákàtí díẹ̀ the few hours left ìṣẹ́jú díẹ̀ a few minutes left tó kù kí oṣù kẹfà yóò parí this month of June to be over ìwọ tó ṣàmì you that can say o máa gba lẹ́tà ayọ̀ you shall receive a letter of joy lẹ́tà ìbànújẹ́ kò ní tọ́ sí ọ letter of sorrow shall not be for you. ayọ̀ ló fi bẹ̀rẹ̀ oṣù kẹfà yìí. you started this month of June with joy. ayọ̀ ló sì fi parí rẹ̀. amen. you shall end joyfully. bó bá rí àmì ńlá mẹ́ta ṣe. if you can say three pathways, ire rẹ. your goodness. ìyanu rẹ. your miracles. ìrànlọ́wọ́ rẹ. your help. tó ṣẹ́kù sínú oṣù kẹfà yìí. is left in this month of June. kí oṣù náà ó tó lọ. for the end of the month. olúwa yóò fi lé ọ lọ́wọ́. àmín. àmì mẹ́ta ló máa ṣe olúwa yóò fi ọ lọ́wọ́. àmín àmín àmín lórúkọ Jésù. ẹ pariwo fáàyà yàyà. Ah, Ìwé Zakaraya orí kìíní. The book of Zechariah chapter one. Láti ẹsẹ̀ kejìdínlógún títí dé ẹsẹ̀ tó parí rẹ̀. From verse eighteen to the last verse. Zechariah chapter one verse eighteen to twenty-one. Ìwé Zakaraya orí kìíní láti ẹsẹ̀ kejì dídùn mo fẹ́ kó o máa bíbélì rẹ bí a bá ti ń ka àwọn ọ̀rọ̀ ọlọ́run yìí. I like us to pick up pick, I like you to pick up your Bible as we read the scriptures. ẹ jẹ́ kí gbogbo wa ṣí ọ̀rọ̀ ọlọ́run yẹn sí Zechariah one eighteen to twenty-one. Let's all turn our Bibles to ìwé Zechariah orí kìíní ẹsẹ̀ kejì dín ní ogún. Ó kà báyìí pé it reads thus. Mo sì gbé ojú mi sókè. Then I lifted up my heart. Mo sì rí i. And saw. Sì kíyèsí. And behold. Ìwo mẹ́rin. Four on. ẹnìkan pariwo pé ìwo mẹ́rin. ìwo mẹ́rin. somebody shout four horns. ó ní mo sì gbé ojú mi sókè. he says then I lifted up my. mo sì rí. and I saw. sì kíyèsí. and behold. ìwo mẹ́rin. four horns. mo sì sọ fún áńgẹ́lì tí ó ń bá mi sọ̀rọ̀ pé. and I said unto the angel that spoke to me. kí ni ìwọ̀nyí. what are these. ó sì dá mi lóhùn pé and he answered me. àwọn wọ̀nyí ni ìwo tí ó ti tú Judah. he says these are the horns which have scattered. Israeli àti Jerusalem ká. Judah Israel and Jerusalem. Olúwa sì fi gbẹ́nàgbẹ́nà mẹ́rin kan hàn mí. and the Lord shewed me four carpenters. nígbà náà ni mo wí pé. then said I. kí ni àwọn wọ̀nyí wá ṣe. what come these to do. ó sì sọ wípé. and he spake saying. àwọn wọ̀nyí ni ìwo tí ó ti tú Judah ká. these are the horns which have scattered Judah. tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kò fi gbé orí rẹ̀ sókè. so that no man did lift up his head. ṣùgbọ́n àwọn wọ̀nyí wá. but these are come. láti dẹ́rù bà wọ́n. that they may cast fear on them. láti lé ìwo àwọn orílẹ̀-èdè jáde. so as to cast out the horns of the Gentiles. tí wọ́n gbé ìwo wọn sórí ilẹ̀ Judah. which lifted up their horns over the land of Judah. láti tú ká. to scatter it. àkọlé àdúrà wa ní àṣálẹ̀ yìí The topic of our prayer tonight. Òun ni mo pè ní Olúwa. Is what I have titled Lord. Fi àṣírí ogun ayé mi hàn mí. Revealed the secret of my problem to me. Apá kejì. Part two. A ti ṣe apá kìíní yẹn bí a ti tó bí ọdún méjì. We have done part one is over two years. Ṣùgbọ́n a rú mi sókè. But I was teared up láti ṣe apá kejì ọ̀rọ̀ yìí. to do part two of this of this àkọlé àdúrà wa ní alẹ́ yìí ni mo pè ní. I have tagged tonight's topic. Olúwa Lord, fi àṣírí ogun ayé mi hàn mí. Reveal to me the secret of my battles. Apá kejì. Part two. Bí wọ́n bá fẹ́ o lè pè ní ìwo mẹ́rin. If you like, you can call it four horns. Mo fẹ́ kó sáré gbàdúrà I, I want you to quickly pray this prayer. wà á porúkọ Jésù lẹ́ẹ̀kan tó. You call the name of Jesus. wà á ní agbára kágbára. You say any power ẹ̀mí kẹ́mí. any spirit. ẹ̀dá kẹ́dá. any personality. tó ń tú ká bí mo ṣe ń kojọ. that scatters as I gather. ó yẹ ìdá olúwa. receive the sword of God. ẹ gbàdúrà bẹ́ẹ̀. in the name of Jesus. my father. baida, baida, baida, baida, baida, baida, baida, baida, baida. Jésù Olúwa In Jesus name we pray. Mo Olúwa. I say in the name of the Lord. gbogbo agbára tó ń tú ká bó ṣe ń kó jọ. every power that scatters as you gather. kárí àndàlí àmọ́sọ̀ torí àbá gbogbo agbára tó ń dàrú bó ṣe ń tó. every power that scatters as you gather. bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. as the lord live and his spirit lives. àṣẹ jáde lónìí pé irú àwọn agbára bẹ́ẹ̀. authorities releasing that sort pass. inú olúwa ó yá kó kọlù wọn bẹ́ẹ̀. let the anger of the lord strike them. olúwa fi àṣírí ogun ayé mi hàn mí. lord reveal to me the secret of my past. apá kejì. part two ọ̀rọ̀ ọlọ́run sọ nípa wòlíì Zechariah. the word of the Lord spoke about prophet Zechariah. ní ìjọba ọba kan tá à ń pè ní Dairusi. during the reign of a king called Darius. Dairusi yìí. this Darius. òun ló ń jọba lọ́wọ́lọ́wọ́. was the king at that moment. tí olúwa fi wá tọ̀ Zechariah wá. before the Lord came unto Zechariah. Zechariah yìí jẹ́ wòlíì ọlọ́run. and this Zechariah was a prophet of God. ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn ìran hàn. and the Lord began to show him some revelations. ó ṣí ojú rẹ̀. He opened his eyes. Sáwọn àṣírí ogun tó ń ja ìlú Júdà. To the secret of the battle Judah was faced with. Ó ń tú àṣírí. He was revealing secrets. Ogun tó ń ja Jerusalem. Of the battle of Jerusalem. Ó ń tú àṣírí. He revealed. Àwọn ogun tó farasin. The secret of those hidden battles. Ogun tó ń To Judah, Jerusalem àti Israel ká. The battle that scatters Judah, Israel and Jerusalem. Nígbà tó tó àkókò kan. At a certain period. Bíbélì tiẹ̀ sọ pé. The Bible says. Orí ọkùnrin kan tó dúró láàrin àwọn igi mítìlì. He saw a man stood within the trees of Mita. Angeli yẹn ń fi gbogbo ẹ̀hàn lẹ́yọ kọ̀ọ̀kan. And the angels began to show him those things one after the other. Ṣùgbọ́n nígbà tó dé ẹsẹ̀ etí yẹn. When verse eighteen bó ti gbé ojú rẹ̀ sókè. as soon as he lifted up his eyes. la bá ṣí lójú. his eyes were opened. ó ní nígbà tí mo gbé ojú mi sókè. he says and when I lifted up my. mo sì rí i. and I saw. sì kíyèsí. and behold. ìwo mẹ́rin. four horns ó dìgbà tó o bá tó mọ àṣírí ogun tó ń jà ọ́. not until you know the secret of the battle you are facing. ló máa tó mọrú ìgbésẹ̀ tàbí àdúrà tó yẹ kó o gbà. that is when you know the kind of steps or the kinds of prayers to pray. tí ogun bá ti ń pẹ́ ju bó ṣe yẹ lọ. the moment a battle has overstayed. ó yẹ kó o pa àdúrà tì. you ought to leave your prayers aside. ó yẹ kó máa àwọn àdúrà olúwa pa olúwa nà ó yẹ kó pàtì. you need to just relax in praying those together prayers. wà wá lọ béèrè fún àṣírí. and you will make enquiry of the secret. ẹ̀gbọ́n rẹ ò lọ́kọ. your the elder brother does not get married. àǹtí rẹ òun náà ò lọ́kọ. your aunt is not married. ìwọ lẹ́ni ìwọ náà ò lọ́kọ. you are the third person and you are not still married. àdúrà tó yẹ kó gbà náà ni kó yẹ kó béèrè fún àṣírí. the prayer you ought to pray is an enquiry prayer. kí ló ń ṣẹlẹ̀ nínú ìrántí tí mo ti jáde Wrong in the generation I came out from such that they experience delay in marriage. bó bá ti mọ àṣírí. the moment you know the secret. àdúrà tó máa gbà Ọlọ́run á fi hàn. the Lord will reveal to you the kinds of prayers to pray. wòlíì ṣí sọ pé mo rí ìwo mẹ́rin. this prophet said I saw four arms. nígbà tó rí ìwo yẹn. the moment he saw this arm, kò mọ túmọ̀ ìwo. he never understood the interpretation. kò mọ túmọ̀ rẹ̀. he does not know the meaning. nígbà náà ló sọ fún áńgẹ́lì yẹn. and then he told the angel. ní ẹsẹ̀ nineteen in verse nineteen. ó ní kí ni àwọn wọ̀nyí. he said what means these things. áńgẹ́lì náà dá lóhùn. the angel answered him. áńgẹ́lì yẹn sọ fún pé. he just said to him. sórí àwọn ìwo mẹ́rin tó rí. you see these four horns you see. àwọn ìwo yìí. these horns. òun ni wọ́n lò láti tú Judah Jerusalem àti Israeli ká. was used to scatter Judah Israel and Jerusalem. ó ń gbàdúrà fún ọ. I pray for you. láti òní lọ. as from today. tàbí bó ṣe fẹ́ sùn ní àṣálẹ́ as you are about to sleep tonight àṣírí ogun ayé rẹ yẹn gan. the secret of your battle that very secret. olúwa yóò fi hàn ọ́. the ah, lord shall reveal it to you. àṣírí tó yẹ kó o mọ̀ nípa ayé rẹ táyé rẹ á fi tẹ̀síwájú. the secret you ought to know about your life in order for you to be advanced. olúwa yóò fi hàn ọ́. the lord shall reveal it to you. àṣírí tó yẹ kó o mọ̀ nípa ayé rẹ. the secret you ought to know about your life. tó o fi ni máa jagun lásán. in order not to just fight in vain. olúwa yóò fi hàn ọ́. the lord shall reveal it to you. má gbàgbé ọlọ́run wa jẹ́ ọlọ́run àṣírí. do not forget our God is a God of deep secrets. ó sọ níbi kan pé àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. he said somewhere that the secret of the Lord is with those that fear the Lord. ènìyàn olúwa sì ni ọ́. and you are of the Lord. lẹ́yìn tí áńgẹ́lì yẹn sọ fún pé àwọn ìwo mẹ́rin yẹn ló tú Júdà Jerusalem àti Israeli ká. after the angel told him that those four horns were the ones that scattered Judah Israel and Jerusalem. lẹ́yìn yẹn ó tún rí àwọn gbẹ́nàgbẹ́nà mẹ́rin. then he saw four carpenters stars. o máa ríran ìjìnlẹ̀. you shall see deep secrets. àṣẹ olúwa ni mo fi sọ̀rọ̀ yẹn jáde o. I speak authoritatively. lójú oorun rẹ lónìí. in your dreams tonight. o máa ríran ìjìnlẹ̀. you shall see deep secrets olúwa fi gbẹ́nàgbẹ́nà mẹ́rin kan hàn. the lord revealed to him those carpenters. ní verse twenty-one yẹn. in verse twenty-one. ó ní nígbà náà ni mo wí pé kí làwọn eléyìí náà. I said then I asked that what are these ones. irú àwọn ìran abàmì wo ni mò rí. what what kind of strange revelation am I seeing. mo rí ìwo mẹ́rin. Ah, I saw four horns. o ti sọ pé àwọn ìwo yẹn ló tú Israeli Jerusalem ká. you already told me that those horns were the ones that scattered Israel Jerusalem to them. èwo tún ni àwọn gbẹ́nàgbẹ́nà mẹ́rin. I said what about these four carpenters. áńgẹ́lì yẹn wá sọ fún pé. ginger then said to him. ṣó ráwọn ìwo mẹ́rin yẹn. you see those four horns. tó tú Juda àti Jerusalem ká. who scattered Juda and Jerusalem. àwọn gbẹ́nàgbẹ́nà mẹ́rin tó wá rí. these four carpenters. àwọn làrán wá. They are the ones who have been sent. láti dẹ́rù bà ìwo mẹ́rin. to scare these four horns. láti lé ìwo àwọn orílẹ̀-èdè jáde. to send the horns of the Gentiles. tí wọ́n gbé ìwo wọn sórí ilẹ̀ Juda láti tú u ká. who lifted up their horn upon Judah in order to scatter it. Ọlọ́run fi àṣírí hàn. The Lord revealed the secret. Ó dẹ̀ fi ọ̀nà àbáyọ hàn. And also showed the solution. Ìwo mẹ́rin. For us. Ó dúró fún ogun. Stood for battles. Ìwo mẹ́rin. For us. Ó dúró fún agbára tí ọ̀tá ń lò lórí rẹ̀. Stood for the battle represent the battle the enemy sees over our life. Ìwo mẹ́rin. For us. Ó dúró fún agbára tí òkùnkùn ń lò lé ọ lórí nílé bàbá. Represent the power of your household. Ìwo mẹ́rin for us. ó dúró fún àwọn iṣẹ́ òkùnkùn tí wọ́n ti fi ewé àti egbò ṣe. represent the works of darkness that has been done with herbs. ìwo mẹ́rin the four horns. ó dúró fún àwọn ègún ilé bàbá rẹ tí wọn ò tiẹ̀ gbọ́njú mọ̀. represents the curses of your father's house that you don't even know. gbẹ́nàgbẹ́nà mẹ́rin. four carpenters. ó dúró fún àwọn ọ̀nà àbáyọ. represents the break the, the way out. àti ìgbésẹ̀ tó máa gbé. and the prerequisite steps you want to take. tí ogun ayé rẹ̀ á fi ṣẹ́. in order for the battle of life to be over. mo sọ lórúkọ olúwa ní àṣálẹ̀ yìí. I say in the name of the Lord tonight. ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ. the way out to your challenges. ọlọ́run yóò fi hàn án. the Lord shall going to do them to you. áńgẹ́lì yẹn sọ fún wòlíì yìí pé. that angel said to this prophet. àwọn ìwo mẹ́rin yìí ló ti tú Júdà ká. these four horns scattered Judah. ó ní tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni ò fi gbórí sókè. such that no one was lifted. ó yẹ kí wọn náà béèrè fún àṣírí. you too ought to ask for secrets. àwọn àṣírí ogun wo ni kì í jẹ́ kán gbórí sókè nílé bàbá mi. what are the secrets of battles that hinder them from being lifted in my father's house. nígbà tí wòlíì yẹn ti rí àṣírí. the moment the prophet got the secret secrets. Ọlọ́run fi ọ̀nà àbáyọ hàn. The Lord revealed to him the way out. Ogun dẹ̀ di ṣiṣẹ́. And that settles the battle. Ó yẹ kó o máa béèrè. You need to ask. Bí àwọn ogun bá ti ń pẹ́ ju bó ṣe yẹ lọ. the moment battles are overstayed in your life. àwọn àṣírí tó ń láti máa béèrè lọ́wọ́ Ọlọ́run. the secrets you need to ask of the Lord. béèrè àṣírí. you ask for secrets. ogun ilé bàbá rẹ. of your father's house. béèrè àṣírí. ask about the secrets. ogun ilé ìyá rẹ. of your mother's house. béèrè àṣírí ask about the secrets. ogun ilé ọkọ rẹ. of your in-laws home. béèrè fún àwọn àṣírí. ask for secrets. tó yẹ kó o mọ̀ ní agbègbè tó o tẹ̀dó iṣẹ́ rẹ sí. that you need to know about the environment where you establish your business. àṣírí yẹn kì í ṣe àṣírí ogun nìkan. that secret is not just the secret of battles. béèrè fún àṣírí tó máa mú ayé rẹ tẹ̀síwájú. you need to ask concerning the secret that will move your life forward. àwọn àṣírí wo ló yẹ kí n mọ̀ nípa ayé mi. what are those secrets I need to know about my life. táyé mi á fi tẹ̀síwájú. in order to move my life forward. ọjọ́ tí mo ti rí àṣírí. the day I saw secret. lójú àlá mi ọdún yẹn ti pẹ́ gan. in my dream it's been a long time ago. tí mo ríra mi lórí stage. and I saw myself on the stage. èrò wá pọ̀ rẹpẹtẹ. and I saw crowds. mo wá de táyì táyì ńlá kan báyìí. and I knotted one big tie. mo wọ shirt. I was on shirt. àwọn microphone tó máa ń ní fóòmù ńlá yẹn ni mo gbé dání. and I was holding those microphones with big foam on it. ẹnìkan wá interpret fún mi. and somebody was interpreting for me. mo wá ń wàásù. and I was preaching. mo kéde. and I began to announce. mo sọ̀rọ̀ olúwa. I began to share the word of God at a point in time once I stretch my hand people receive their healing I wá tají màá wá jókòó èmi èmi pastor pastor ṣùgbọ́n gbà tọ́lọ́run jẹ́ kó di mímọ̀ fún mi pé n tó ń rán mi nìyẹn. but the moment the Lord made it known to me that that was the assignment he had sent me with. I committed my whole heart. I committed my whole body. ọlọ́run sì ń gba ọwọ́ mi ṣiṣẹ́ ìyanu. and the Lord has been doing tremendous miracles through me. and I received mercy. Yeah, yeah torí ọlọ́run fi àṣírí àṣeyọrí hàn mí. because the Lord revealed the secret of success to me. tó bá jẹ́ Jésù lẹ́ ń ẹ pa dáadáa. that was for Jesus celebrate Jesus very well àwọn ìkórìtà kan wà. there are some certain junctions. o láti béèrè fún àṣírí àṣeyọrí ayé rẹ. you got to ask for the secret concerning your success. kì í ṣe àṣírí ogun nìkan. it's not just the secret to battle. olúwa kí ló yẹ kí n ṣe láyé tí n fi jẹ́ èèyàn. lord what is that thing i'm supposed to do in order to be relevant in life. mo mọ ọmọkùnrin kan. i know a young man. ẹ jẹ́ kí n sọ eléyìí fún ọ. let me tell you this. ní àkókò ìgbà at some certain point. tó o bá ti sọ ara rẹ di ẹrú wòlíì. the moment you have made yourself slaves to prophets. n tí ọlọ́run ò rán wọn wá sọ. that which the Lord did not send them they will, they will tell you. o láti máa kíyèsára ìwọ tó ń wá wòlíì káàkiri. you got to be conscious you that you are seeking for prophets here and there. mo mọ ọmọkùnrin kan ọmọ tí mo mọ dáadáa ni. ẹ̀yin young man I name very well ó ti fẹ́ parí yunifásitì ẹ̀ nígbà yẹn. he was almost done with his university. wòlíì bá ríran sí. and the prophet saw a revelation. wọ́n ní mẹkáníìkì ló máa lọ ṣe. I said see you are going to be a mechanic. nígbà tó sọ ọ́ lójú mi. and the moment he said it. mo lẹ́yìn ọlọ́run ọ̀ràn ẹni yẹn. I said the Lord did not send that person. ẹran ara ló fi sọ. the flesh iṣẹ́ olúwa ló wà níwájú rẹ o. see here is the work of the ministry before. lónìí today ọmọ tí mò ń sọ ti di àlùfáà ọlọ́run. this young man is a minister now. ó dẹ̀ ń ṣiṣẹ́ fún olúwa. and he is doing well for God. sinmi lẹ́yìn ènìyàn. relax from you him. you are a prophet unto yourself and your family. ìwọ gan jẹ́ wòlíì fún ara rẹ àti ìdílé rẹ. mi ò ní kó o má wà pastor. i'm not saying you shouldn't see counsel from pastors. mi ò ní kó o má ní family pastor tá a máa gbàdúrà fún ọ. i'm not saying you shouldn't have pastors that will pray for you. ṣùgbọ́n o gbọ́dọ̀ ní nǹkan tá à ń pè ní personal relationship with God. ṣùgbọ́n o gbọ́dọ̀ ní ìbájọṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. you need to develop your spiritual life to the level that you know how the Lord speaks to you. o nílò láti dàgbà nípa ti ẹ̀mí débi wípé o mọ ọ̀nà tí Ọlọ́run gbà bá ọ sọ̀rọ̀. tó o bá ti lọ fi wòlíì kan yẹn òun náà ló máa ma rí gbogbo ẹ̀ fún mi. the moment you have hired a prophet to be seeing everything. tí wòlíì bá kú lọ́la ńkọ́. what if the prophet dies tomorrow. ìwọ gan jí wòlíì tó wà nínú rẹ dìde. awaken the prophet in you. wòlíì kan bẹ nínú rẹ. there is a prophet in you. yìí work it. gbogbo ẹ̀kọ́ ló ń jẹ. everything is not food. come seven days. just declare seven days. fasting. or fasting. kó máa gbà. and you begin to fast. come declare three days. declare three days. And dúró dìgbà tá a máa kéde àwẹ̀ kó tó gbà. don't wait till we announce fasting programs before you fast. come declare three days vigil. just declare three days vigil kó máa bá Ọlọ́run sọ̀rọ̀. and you begin to come in. máa béèrè fún agbára. you begin to ask for power. ká ní ọmọ ọmọ tó dìránṣẹ́ Ọlọ́run lé lọ ṣe mẹkáníìkì ni. àti bí ń dá yọ ọmọ who was supposed to be a priest went to be a do practice mechanic. ẹ̀kọ́ ṣó máa mú má jẹ̀mú ṣẹ. see will he fulfil his purpose. ẹni tí mò ń sọ yìí ó mi ọwọ́ Ọlọ́run pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ lónìí. this person is shaking the, the hand of the Lord in, in, the, in the ministry àwọn àṣírí kan wà fúnra ara rẹ ló gbọ́dọ̀ rí. there are some secrets that pertain to you yourself you must see yourself. ọ̀tọ̀ ni tí wòlíì máa rí ọ̀tọ̀ ni tíwọ náà máa rí. there is the one the prophets can see and there is another one that you should see yourself. I'm praying for you. pé ní wákàtí ìtúsílẹ̀ yìí. that in this hour of deliverance. agbára ọlọ́run tí gbogbo wa fi dé ìpele. the power of God that will cause all of us to get to the level. tọ́lọ́run yóò máa bá wa sọ̀rọ̀ lójoojúmọ́. such that the Lord will commune with us on daily basis. olúwa kò da agbára náà lù wá. one of says I saw four all sons. gbọ́ kí ló ti rí nípa ayé rẹ. what have you seen concerning your life? kí ló ti rí nípa ogun tó ń jà. what have you seen concerning the battle you are faced with. kí ló ti rí nípa gbègbè tó ń gbé. what have you seen concerning the environment where you live. kí ló ti rí nípa òní rẹ. what have you seen concerning your today. kí ló ti rí nípa ọ̀la rẹ. what have you seen concerning your tomorrow. kí ló ti rí nípa ọjọ́ iwájú rẹ. what have you seen concerning your future. àwọn ọmọ tí Ọlọ́run fún ọ. the children whom the Lord has given to you. tó tiẹ̀ ń béèrè lọ́wọ́ Ọlọ́run. do you ask of the Lord. kí ni àṣeyọrí ọmọ àkọ́bí mi yìí. what is the success of this one. kí ló yẹ kó ṣe láyé tí ó fi jẹ́ èèyàn. what is that thing he supposed to do to be relevant in life. the Lord still speaks. ọlọ́run ṣì ń sọ̀rọ̀. ọlọ́run ṣì ń sọ̀rọ̀. the Lord still speaks. ìwọ ló farabalẹ̀ láti gbọ́. you are not patient enough to listen. a fẹ́ lọ béèrè fún àṣírí. we want to ask for deep secrets. àwọn ogun wo. what are those battles. ló takú tí ò lọ. that are stayed and refused to go. a fẹ́ béèrè fún àṣírí. we want to ask for secrets. àwọn àṣírí kan wà tó yẹ kó o mọ̀. there are some secrets you ought to know ogun ayé rẹ máa fi ṣẹ́. for the battle of your life to be over. àwọn àṣírí kan wà. and some secrets you ought to know. o kàn máa gbé ìgbésẹ̀ ni. we just take steps. ọlọ́run á dẹ̀ ṣe. and the Lord will do it. àwa nínú wákàtí ìtúsílẹ̀ lọ́jọ́ wednesday lọ láìpẹ́ yìí. when hour of deliverance on wednesday not quite long. tí olúwa sọ̀rọ̀ jáde. and the Lord spoke. pé obìnrin kan. about a woman. ìkan nínú àwọn òbí rẹ̀. Eh, that one of the parents offended her. kó tètè lọ dáríjì. that she should just go and forgive him. nígbà tí ọ̀rọ̀ yìí sì jáde. the moment the word was released. àwọn tí wọ́n pè ní wọ́n pọ̀. those who called you were much. ṣùgbọ́n obìnrin kan báyìí ló ní ọ̀rọ̀ yẹn. a particular woman was the recipient of that word. ó ti di ẹ̀rí báyìí ni mo ṣe ń sọ. it's become a testimony now ó ṣeé ṣe kí àǹtí yẹn wà lórí line báyìí. she might likely be on the line right now. wọ́n ní bí ọ̀rọ̀ olúwa yẹn ṣe jáde. he said as soon as the word of God was released. olúwa sọ pé. the Lord said. ìwọ ló ní ọ̀rọ̀ yẹn. you are the recipient of that word wọ́n dẹ̀ gbé gbèsè and she took steps. àṣé àkókò yẹn not knowing that at that moment mama ti béèrè fún owó her mother has requested for money mama tí wọn bá sọ̀rọ̀ fún ọdún mẹ́jọ the woman she could not speak with for eight years torí polúwa ti sọ̀rọ̀ rẹ̀ jáde because the lord has spoken wọ́n ti rí àṣírí she has seen the secret wọ́n fowó ṣọwọ́ she sent the money kádẹ̀ tó mọ tó ń ṣẹlẹ̀ before we knew what was happening ìjà ọdún mẹ́jọ dẹ̀ parí eight years quarrel was settled àwọn àṣírí kan wà tó gbọ́dọ̀ béèrè lọ́wọ́ olúwa. there are some secrets you must ask of the lord. ìránṣẹ́ ọlọ́run ni ẹ ò ń gbóhùn mi ní àṣálẹ́ yìí. my minister you are getting my voice. ǹjọ́ béèrè fún àṣírí àṣeyọrí iṣẹ́ ìránṣẹ́ rẹ. did you ask for the secret that pertains to your ministry. ǹjọ́ béèrè fún àṣírí ohun tó pè ọ́ sí. did you ask for the secret of what he has called you to. ṣé kì í ṣe tíṣà la pè ọ́ sí tó lọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ wòlíì. hope you are not called to be a teacher of the word and you are practicing the prophetic. mo fẹ́ kí iye wa ó ṣí ní àṣálẹ́ I want our understanding to be enlightened. mo fẹ́ I want us to pray. orí ìwo mẹ́rin. he horns. ó ní wo yẹn ni ò jẹ́ káwọn èèyàn gbórí sókè. he said those horns did not allow people's head to be lifted. ó ní wo yẹn ló tún Judah Jerusalem àti Israeli ká. those horns scattered Judah Jerusalem and Israel. tó bẹ́ẹ̀. such that. tí ẹnikẹ́ni ò fi gbórí sókè. no head was lifted. ẹ já lọ síwájú Ọlọ́run. let us go before the Lord. ká tó lọ mo fẹ́ kó porúkọ Jésù ní ìgbà mẹ́ta. before we go I like you to call the name of Jesus three times. Ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi. Lord every sin in my heart. tí ò fi jẹ́ kó o máa bá mi sọ̀rọ̀. that hinders you from speaking to me. àwọn ẹ̀ṣẹ̀ tí mo kó dání. every sin I'm holding on to. tí ò jẹ́ kí n máa gbóhùn rẹ. that hinders from hearing your voice. tí ò jẹ́ kó máa fàṣírí hàn mí. that hinders from revealing your secret to me. olúwa ní àṣálẹ̀ yìí olúwa dáríjì mi. forgive me. ó yá gbàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ Jesus. orúkọ jésù bàbá mi o. àwọn ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi. the sins in my heart. tí ò jẹ́ kí olúwa máa bá mi sọ̀rọ̀. that did not allow you to love to speak to me. àwọn ẹ̀ṣẹ̀ tí mo dá. the sins I committed. tí ò jẹ́ kí ìwọ ọlọ́run ọlọ́run máa fọ òun rẹ sínú ayé mi. that did not allow you speak your word to me. àwọn ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi. disease in my hand. tí ò jẹ́ máa gbóhùn rẹ. that did not allow me hear your word. olúwa dáríjì mi. don't forgive me. olúwa dáríjì mi. don't forgive me. olúwa dáríjì oh, mi. don't forgive me. olúwa dáríjì mi. don't forgive me. olúwa dáríjì mi. don't forgive me. jésù olúwa wa. in Jesus name we pray. kọ́ni pé mo fẹ́ máa gbóhùn rẹ. Eh, mo fẹ́ máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ toróhùn rẹ dùn létí mi mo fẹ́ máa gbọ́ mo fẹ́ máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ. name of Jesus Olúwa mo kà nínú ọ̀rọ̀ rẹ pé ò bá àwọn èèyàn sọ̀rọ̀. I read in your word that you speak to people. Mo kà nínú ọ̀rọ̀ rẹ pé àwọn ènìyàn ń gbóhùn rẹ. I read in your word that people hear you. Olúwa láti òní lọ. God has from today. Máa bá mi sọ̀rọ̀. Begin to speak to me. Oya oya oya gbàdúrà rẹ. In the name of Jesus. Bàbá mi o. My father. Olúwa mo kà á nínú ọ̀rọ̀. sọ̀rọ̀ mo kà á nínú ọ̀rọ̀ rẹ tó máa ń fi ìrọ̀rùn àwọn ènìyàn láti òní lọ olúwa máa bá mi sọ̀rọ̀ olúwa máa bá mi sọ̀rọ̀ olúwa máa bá mi sọ̀rọ̀ olúwa máa bá mi sọ̀rọ̀ olúwa máa bá mi sọ̀rọ̀ olúwa máa bá mi sọ̀rọ̀ bóyá wà jésù olúwa wa lórúkọ jésù kò pé mẹ́ta àwọn àṣírí tó yẹ kí n mọ̀ nípa ogun ayé mi. the secret I need to know about my life. olúwa fi àṣírí náà hàn mí. ó yá gbàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàbá mi o àwọn àṣírí tó yẹ kí n mọ̀ nípa ogun ayé mi olúwa fi àṣírí náà hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí àṣírí tó yẹ kí n mọ̀ nípa ogun tó ń jà mí àṣírí tó yẹ kí n mọ̀ nípa ogun ìgbéyàwó mi ọlọ́run ó yá fi hàn mí olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn fún àdúrà ní orúkọ jésù kristi olúwa wa ẹ pé jésù lẹ́ẹ̀kan wà ní bàbá mi o àṣírí tó yẹ kí n mọ̀ nípa ìdílé tí mo ti jáde wá olúwa fi hàn mí ó yá gbàdúrà orúkọ jésù bàbá mi o àṣírí tó yẹ kí n mọ̀ nípa ìdílé tí mo ti jáde wá olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí. olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn fún àdúrà. Jésù Olúwa wa. In Jesus name we pray. Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan. Call the name of Jesus one. Àwọn àṣírí tí òkùnkùn ń gbé pamọ́ tí wọn ò fẹ́ kí n mọ̀ nípa ayé mi. The secret dark powers have hidden concerning my life. Àṣírí tí àwọn agbára ilé bàbá mi ń gbé pamọ́. The secret the powers of my father's house are keeping from me. Tí wọn ò fẹ́ kí n mọ̀. And they don't want me to know. Olúwa fi àṣírí náà hàn mí. Lord reveal the secret to me. Ó yá gbàdúrà rẹ̀. Orúkọ Jésù. In the name of Jesus. Bàbá mi o. My father àwọn àṣírí tí òkùnkùn fẹ́ kí n mọ̀ nípa ọ̀rọ̀ ayé mi olúwa fi hàn mí àwọn àṣírí sí agbára ilé bàbá mi ò fẹ́ kí n mọ̀ nípa ọ̀rọ̀ ayé mi olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn gbọ́ àdúrà jésù olúwa wa wà pé jésù lẹ́ẹ̀kan àṣírí tó yẹ kí n mọ̀ nípa ọjọ́ iwájú mi ọlọ́run tètè fi hàn mí lónìí ó yá sọ́dí àdúrà. Jesus. Baba, àṣírí tó yẹ kí n mọ̀. the secret I need to know. nípa ọjọ́ iwájú mi. about my future. olúwa tètè fi hàn mí. Lord me on time. olúwa fi hàn mí. me. olúwa fi hàn mí. me. olúwa fi hàn mí. me. olúwa fi hàn mí. me. olúwa fi hàn mí. Lord reveal it to me. olúwa fi hàn. Lord reveal. olúwa fi hàn. Lord reveal. olúwa fi hàn. Lord reveal. olúwa fi hàn. Lord reveal. olúwa fi hàn. Lord reveal. olúwa fi hàn. Lord Oluwa, wà wà. Jésù Olúwa wa. In Jesus name we pray. Jésù Olúwa wa. In Jesus mighty name we pray. Orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. On the Àṣírí àṣeyọrí ayé mi. the secret of the success of my life. ohun tó yẹ kí n ṣe tí n fi jẹ́ èèyàn láyé. that's what I need to do in order to be Ọlọ́run in front of my community life. fi àṣírí náà hàn mí. Lord reveal the secrets to me. ó yá gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù bàbá mi o àṣírí àṣeyọrí ayé mi Olúwa fi hàn mí àṣírí àṣeyọrí Olúwa fi hàn mí kí ló yẹ kí n ṣe tí n fi jẹ́ èèyàn láyé ìgbésẹ̀ wo ló yẹ kí kí n gbé olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn gbọ́ àdúrà jésù olúwa wa. in jesus name we pray. wàá pe jésù lẹ́ẹ̀kan. you call on jesus once. àṣírí àwọn ọ̀tá tó yí mi ká. the secret of the enemies that i'm surrounded olúwa with. olúwa kí n bá a lè ṣọ́ra. lord in order for me to be watchful. fi àṣírí náà hàn mí. reveal the secret to me. ó yá gbàdúrà. ó sọ jésù. Jesus. Jesus. Babá, meu. Vai parar. àṣírí àwọn ọ̀tá tó yí mi ká olúwa kí n bá a lè ṣọ́ra fi àṣírí náà hàn fi àṣírí náà hàn fi àṣírí náà hàn fi àṣírí náà hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn olúwa fi hàn jésù olúwa wa. in jesus name we are verse twenty-one ìwé sekariah chapter one yẹn. verse twenty-one of zachariah. onígbà náà ni mo wí pé kí ni àwọn wọ̀nyí wá ṣe. then said I what has this one come to do. ó sì sọ wípé. and he said to me. àwọn wọ̀nyí ni ìwo. these are the horns tí ó tú Júdà ká. which has scattered Judah. tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kò fi gbé orí rẹ̀ sókè. so that no man did lift up his head ègún ìran tó yẹ kí n mọ̀. generational curse that I need to know. ogun tó yẹ kí n mọ̀ nípa rẹ̀. the battle I need to know. àṣírí ogun ilé wa tó yẹ kí n mọ̀ nípa rẹ̀. the secret of our house that I need to know. èyí tí ò kì í jẹ́ kán gbórí sókè. that doesn't permit them to be needed. olúwa fi hàn mí. lord reveal to me. ó yá gbàdúrà bẹ́ẹ̀ ó kọ jésù. bàbá mi o àṣírí ogun ilé wa ègún ilé wa tí kì í jẹ́ kán gbórí sókè. fàṣírí rẹ̀ hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí fàṣírí náà hàn mí gbọ́ àdúrà. jésù olúwa wa. jesus name we pray. mo fẹ́ kó tún àdúrà ta kọ́kọ́ gbà nígbà tá ó bẹ̀rẹ̀ yẹn gbà. i like you to repeat the first prayer we pray while we start. wà ní gbogbo agbára tó ń tú ká bí mo ṣe ń kó every power that scatters as i gather. àṣírí yín tú lónìí. your secret is exposed to me. ó yá ìbínú olúwa kọlù wọn. the hand of the lord strike ẹ gbàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù. bàbá mi o. my ṣe ń kó ẹ̀yin agbára tó ń dàrú bí mo ṣe ń tò àṣírí yín tú lónìí ìbínú olúwa kọlù wọ́n ìbínú olúwa kọlù wọ́n ìbínú olúwa kọlù wọ́n ìbínú olúwa kọlù wọ́n ìbínú olúwa kọlù wọ́n jésù olúwa wa. in jesus name we pray. nígbà tó rí ìwo mẹ́rin when he suffered. tó mọ àṣírí tán. and when he had no the ọlọ́run wá fi ọ̀nà àbáyọ hàn. the lord show him the way. ìwọ náà porúkọ jésù ní ìgbà mẹ́ta wà ní bàbá mi o. ọ̀nà àbáyọ sí àṣeyọrí. the way out to my success. ọlọ́run fi hàn mí kíákíá. ó yá gbàdúrà bẹ́ẹ̀. bàbá mi o ọ̀nà àbáyọ sí àṣeyọrí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí ọ̀nà àbáyọ sí àṣeyọrí ńlá olúwa fi hàn bọ́ àdúrà jésù jésù olúwa wa. in jesus name we pray. àdúrà tí mo fẹ́ gba ìgbà mẹ́ta la ó gbà. this prayer i'm about to pray we are going to pray three times. ọ̀nà àbáyọ kúrò nínú ogun tó ń jà mí lọ́wọ́lọ́wọ́. the way out of the battle i'm currently faced with. olúwa fi hàn mí. God reveal it to me. kọ́ mi láti gbé ìgbésẹ̀ náà. teach me to take the steps. ó yá àdúrà ó kọ́ jésù. bàbá mi o ọ̀nà àbáyọ. the way ogun tó ń jà mí olúwa fi hàn mí kọ́ mi láti gbé ìgbésẹ̀ náà olúwa fi hàn mí kọ́ mi láti gbé ìgbésẹ̀ olúwa fi hàn mí olúwa fi hàn mí olúwa fi hàn mí gbọ́ àdúrà. Jésù Olúwa wa. Jesus we are A ó gbà ní ìgbà kejì. going to pray the second time. Ọ̀nà àbáyọ kúrò nínú ogun tó ń jà mí lọ́wọ́lọ́wọ́. out of the current battle Olúwa fi hàn mí. Lord reveal sì kọ́ mi láti gbé ìgbésẹ̀ náà. Ó yá gbàdúrà bẹ́ẹ̀. Ó yá Jésù bàbá mi o ọ̀nà àbáyọ kúrò nínú ogun tó ń jà mí lọ́wọ́lọ́wọ́ olúwa fi hàn mí kọ́ mi láti gbé ìgbésẹ̀ olúwa fi hàn mí kọ́ mi láti gbé ìgbésẹ̀ olúwa fi hàn mí kọ́ mi láti gbé ìgbésẹ̀ fún àdúrà jésù olúwa wa ó tún àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan sí ọ̀nà àbáyọ kúrò nínú ogun tó ń jà mí ogun ọlọ́jọ́ pípẹ́ pípẹ́ yìí. of the long time battle I'm experiencing. olúwa fi ọ̀nà àbáyọ náà hàn mí. Lord show me the way out. kọ́ mi kí n sì lè gbé ìgbésẹ̀ náà. teach me so as to take steps. ó yá gbàdúrà bẹ́ẹ̀. ó kọ Jésù. bàbá mi o. my father ọ̀nà àbáyọ kúrò nínú ogun tó ń jà mí ogun ọlọ́jọ́ pípẹ́ yìí olúwa fi hàn mí olúwa fi hàn mí kọ́ mi láti gbé ìgbésẹ̀ náà bó o bá ti fi ọ̀nà náà hàn mí kọ́ mi láti gbé ìgbésẹ̀ kọ́ mi láti gbé ìgbésẹ̀ jésù olúwa wa mo fẹ́ kó tún kọrin yẹn àti ọwọ́ rẹ méjèèjì mo fẹ́ máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ toróhùn rẹ dùn létí mi mo fẹ́ máa gbọ́ mo fẹ́ máa gbóhùn rẹ. létí mi mo fẹ́ máa gbọ́ mo fẹ́ máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ. mo fẹ́ kó pe Jésù lẹ́ẹ̀kan. I can call on Jesus. tó bá ti ń bá ẹ sọ̀rọ̀ tí ò bá sọ̀rọ̀ mọ́. if he has been speaking to you before and you don't hear me. again. tó bá ti rí tó ò rí mọ́. if you have been seeing before and you don't see it. tó bá ti ń gbọ́ tó ò gbọ́ mọ́. if you have been hearing before and you don't hear it. tàbí ò tiẹ̀ gbọ́ rárá. or you have never heard. wàá pe Jésù lẹ́ẹ̀kan. you call on Jesus once. Ọlọ́run àṣírí. O God of secrets. Láti òní lọ. As from today. Ẹ máa fi àṣírí ìjìnlẹ̀ hàn mi. deep secrets to me. Nípa ayé mi. About my life. Nípa iṣẹ́ mi. About my work. Nípa àwọn ọmọ mi. About my children. Nípa ẹbí mi. About my family. Àti nípa ọ̀tá mi. And about my enemies. Olúwa máa bá mi sọ̀rọ̀. Lord speak to me. Máa fi àṣírí náà hàn mi. Reveal the secrets to me. Ó yá gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Bàbá mi o. Ọlọ́run àṣírí ni ọ́. Olúwa lá láti òní lọ máa fi àṣírí hàn mí nípa ayé mi nípa iṣẹ́ mi nípa àṣeyọrí mi nípa ọ̀tá nípa àwọn ọmọ mi nípa gbègbè mi àṣírí tó yẹ kí n mọ̀ olúwa máa fi hàn mí olúwa máa bá mi sọ̀rọ̀ lójú àlá mi lójú ìran mi mo fẹ́ máa gbóhùn rẹ̀ olúwa máa bá mi sọ̀rọ̀ mo fẹ́ máa gbóhùn rẹ̀ máa bá mi sọ̀rọ̀ jésù olúwa wa. Ah, in Jesus' name we pray declare. mo pàṣẹ. I decree. mo sọ ní orúkọ olúwa. in the name of the Lord. láti òní lọ. as from today. àwọn àṣírí tó yẹ kó mọ̀ nípa ogun ayé rẹ. the secrets you need to know about the battles of your life. olúwa kó máa fi hàn ọ́. let the Lord be revealing them to you. àṣírí tó yẹ kó mọ̀ nípa ayé rẹ. the secrets you need about the battles of your life. mo ní kí olúwa kó fi hàn ọ́. let the Lord reveal it to you. mo ti fi hàn kó fún ọ ní ọ̀nà àbáyọ. as he reveals to you he shows you the way out. àwọn àṣírí tí agbára ilé bàbá rẹ ò fẹ́ kó mọ̀ lórí ọ̀rọ̀ rẹ. the secrets the powers of your father's house does not. àṣírí náà olúwa yóò máa fi hàn ọ́. The Lord shall begin to reveal those secrets to you. In your dreams. Nínú ìran. In your visions. Nínú ìgbóhùn. In hearing. Láti alẹ́ yìí lọ. As from tonight. Olúwa yóò máa bá ọ sọ̀rọ̀. Amen. Lord shall speak with you. Jésù Olúwa wa. In Jesus' name we pray. Gbé omi rẹ sókè. Lift up your water. Àwa olómi àdúrà àmọ́ra wa ẹ wo bá ṣe ń fomi àdúrà. this water. ni mo pè sínú omi I call forth your power into the world. níbi gbogbo. wherever. lórílẹ̀ gbogbo. in all nations. tí àwọn èèyàn yìí ti gbé omi dání. that these people are lifting up their water. mo fẹ́ kí àṣẹ olúwa kó fẹ́ bí afẹ́fẹ́ sínú àwọn omi. I want the authority of the Lord to blow like wind. lórúkọ Jésù ó yá wọnú rẹ lọ. Amen. Lord Jesus enter into it. agbára Ọlọ́run tó ń ba iṣẹ́ òkùnkùn jẹ́. The power of God that destroy the works of the enemy. agbára Ọlọ́run fún ìgbénijà. The power of God that fight for a man. àmì Ọlọ́run tó mú ní rí ìrànlọ́wọ́ gbà. The mark of the Lord that that makes a man of faith. Ó yá wọnú omi yìí lọ. Agbára fún ìwòsàn pípé. Power for total healing. Ó yá darapọ̀ mọ́ omi. Enter this water. Bẹ́ẹ̀ tí mu omi kẹ́ rí àánú gbà. this water, you will see mercy. Bẹ́ẹ̀ tí mu omi kẹ́ ìyanu bẹ́ẹ̀ ti fi ń wọ́n iléeṣẹ́ yín gbogbo àmì òkúta níbẹ̀ olúwa pààrẹ̀ o. as you sprinkle your place of blood everywhere. bó ti fi omi yìí wẹ̀. as you bathe with this water. ikú ariọ̀ asá. death is still and flee. ọfà òkùnkùn kò sí ní bà ọ́. the darkness and plenty. bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí o. so shall it be. ní orúkọ jésù kristi olúwa wa. amen amen amen in jesus name ẹ hallelujah hallelujah ẹ gbọ́ ìfilọ̀ yìí ká tó máa lọ let us listen to this announcement before we go ní agbára ọlọ́run by God's grace ìṣọ́ òru tí a máa ń ṣe lọ́dọọdún twenty one days vigil. our annual twenty-one days vigil. tí a pè ní prevailing prayer twenty twenty. which is start prevailing prayer twenty twenty. ó máa bẹ̀rẹ̀ ní april first. shall be starting on the first of. Uh, july first rather shall be starting on the first of july. july first to july twenty-one. on the first of july to twenty-first of july. you are not excited july first to july twenty-one. ọjọ́ kìíní oṣù keje títí di ọjọ́ kọkànlélógún. ní gbogbo àkókò yẹn. throughout that period. gbogbo àwọn programs tí à ń ṣe máa wà on hold. our programs will be held. òṣìṣọ́ òru yẹn nìkan la ó máa ṣe. we will be having just the vigil. prayer room náà máa wà on hold. prayer room will be held for a while. a ó máa ṣe wákàtí ìtúsílẹ̀ ti Wednesday. we will be holding hour of deliverance on Wednesday. ṣùgbọ́n wákàtí ti ìtúsílẹ̀ ti Sunday a ò ní ṣe. but we won't be holding that of Sunday. láti July first tó máa fi parí sí twenty one. from July first to twenty four. ẹ jẹ́ ká fi twenty one days yẹn wá ojú Olúwa. let us use that twenty one days to see the dá mi lójú pé a ó rí àánú gbà. we shall receive mercy. a ó pàdé láàárọ̀ ọ̀la fún àdúrà òwúrọ̀ fún ọ̀sẹ̀ tuntun. we shall meet tomorrow morning for prophetic prayer. ní aago mẹ́ mẹ́fà méje. from six a.m. to seven a.m. ẹ jẹ́ aṣọ́rí ọ̀fẹ́ lápapọ̀. send the grace in unison. oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá a gbé láti sin lọ àti ti láéláé àmín àmín àmín ní orúkọ jésù hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ pariwo fáyà yàyà. shout fáyà yàyà.